الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أما بعد láì ní gbara ní àkókò rárá bó tún kó ma tó láti kò ti tí ọgbọ̀n ìṣẹ́jú ló ti lọ báyìí mọ́ alára látara ìtètè lé wa tí àwọn olùkọ́ wa ìdánilẹ́kọ̀ọ́ wa tí wọ́n ti wà bí láti bí wákàtí kan jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá tí ó ṣọ́ wọn débi kó wá ṣọ́ wọn padà ọba àwọn ọlọ́run bá kí ọba àwọn adáàbò wa ní gbogbo àsìkò ọlọ́run kó sì bá ṣàlẹ́ fún ìmọ̀ àti àgbọ́yé fún àpá àti gbogbo aná ní àpapọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ wa tòní báwa tí àti ìmọ̀ wọn ó ṣe ká ti máa rí wọn ní Facebook ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náwọn ayé ìbòmíì náà àbí ká ti máa gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ wọn ní Ogun State bíi àwọn náà ni àṣẹ Habibullah Juma agbábíàká láti ìlú kòròdú láti ìlú kòròdú àwọn àti ustaz wa maruf salafi ògbùnmọ́ náà wọ́n jọ wà papọ̀ náà rẹ̀ ẹ ti rí àwọn ti àwọn náà ẹ ti rí àwọn ustaz wa ń kalẹ̀ ẹ ti rí àwọn ustaz wa maruf náà rẹ̀ ọlọ́mọ àkọ́bá ti rìnà fún àwọn méjì náà gbogbo ní àpapọ̀ ṣe tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lónìí àbí tí wọ́n máa sọ̀rọ̀ lórí ó jẹ́ lára àwọn nǹkan tí a ti ń gbéyẹ̀wò nípa ipe ká jẹ́ ẹlẹ́kọ̀ọ́ káwọn bí àti ń bára wá lò lóbi ni lọ́mọ ni ní mùsùlùmí tiwa ni alábàágbé wa ni àbí mọ̀lẹ́bí wa ni àti tí ì ṣe mọ̀lẹ́bí wa ta ti ń bábọ̀ ta ti ń gbéyẹ̀wò lọ́pọ̀lọpọ̀ ọjọ́ kan ìdá tó gbéyẹ̀wò lónìí abẹ́ ilé náà ló tó wà tí a mọ̀ sí huququ kibar sinni fil islam àwọn ẹ̀tọ́ tó yẹ ká fún àwọn àgbàlagbà nínú islam wa ìlú islam wa ti gbé kalẹ̀ káwọn náà kúrá káwọn súnà náà buwa muhammad sallá àti bí àwọn aṣáájú wa bí wọ́n ti gbọ́ ẹ̀sìn yìí bá ni wọ́n ṣe bá àgbàlagbà lò bá àti bí islam ní ká bá àgbàlagbà lò ẹni tó ju ni lọ lọ́jọ́ orí ó jẹ́ bàbá ni ó jẹ́ ìyá ni ó jẹ́ ẹ̀gbọ́n ni ó jẹ́ mọ̀lẹ́bí àbí ṣe mọ̀lẹ́bí wa á nìyí ó dàbí ẹni tó dàgbà tó jù wá lọ bá ní islam ti ní ká bá lọ àwọn èèyàn bẹ́ẹ̀ lò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

tí ọlọ́run bá Allah pa wá láṣẹ ká máa fi kíra wa kí àwọn afá wa níjòkó tí ọlọ́run bá àlekẹ́ ọlá fi àyè yìí àtàwọn tá à ń bẹ́ ń jòkó ó fi wọ́n kẹ́ wa fáwọn náà kẹ́ wọn. Sheikh Dr. Harun Abu Fawzan hafidhahullahu wa ra'ah aláìní gba àsìkò wa láìní gba ní àgbàjùmá àyè tán ti ní kí abánisọ̀rọ̀ ọlọ́run láàárọ̀ yìí àyè ńláńlá ni tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ó ti ẹ̀ fẹ́ lè mọ̀ pé ìsìláàmù pèpè sí yòóná especially ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí tí ṣe sí àwọn ẹni àná wù ú ṣe tí ìlákìdàbí tàwọn ẹni àná wù ú kí ìṣẹ̀sìn báwọn ẹni àná ṣe ṣe ń wù ú pọ̀lọpọ̀ wa a fẹ́ béèrè pé bó o níwà àwọn ẹni àná aṣẹ̀sìn bí àwọn ẹni àná lóòótọ́ ń gbìyànjú kálákìdá bí àwọn ẹni àná lóòótọ́ ń gbìyànjú ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa wallahu yashhad ìwà wa ó tako ìwà àwọn ẹni àná kọ́dà ẹlòmíín lè rò bíi pé àmì kò ń ṣe súnà dáadáa ni kíwà àwọn máa kéré sáwùjọ. bẹ́ẹ̀ sì kọ́ tó bá yé mùsùlùmí ni ó mọ̀ wípé inú tí súnà wá fi rinlẹ̀ náà ni wà dáadáa nàbí muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní bu'ithtu li utammima makarima al-akhlaq inú àwọn iṣẹ́ tọ́lọ̀ ní kí n wá ṣe láyé ó làwọn àwà dáadáa tí ò tí ì dáa tó láwùjọ àwọn ènìyàn kí n jẹ́ káwọn èèyàn máa bó ni wọ́n ṣe máa wù ú níwà ìwà ìbẹ̀nu ẹ̀sìn o kọ́ra ìpìlẹ̀ ńláńlá ní ìwà jẹ́ nú ẹ̀sìn torí tá ń pè lẹ́sìn nǹkan mẹ́ta ló kó sínú inú kó jẹ́ ihun tí ń jẹ́ tọ ọlọ́run lórí ẹ̀dá òun ló kọ́ pọ̀lọpọ̀ àìbáàdà sínú mọ àkìdà sínú àbí tí ń jẹ́ ẹ̀tọ́ tẹ̀dá ní lórí ẹ̀dá kejì ìwà kọ́ pọ̀lọpọ̀ rẹ̀ sínú la ní ìdí àti máa àwọn ẹ̀tọ́ ńláńlá àbáwọn àwà dáadáa ìsìláàmù ní ká máa fi bára wa lò táàfù mọ̀ pé ìwà ń bẹnú àwọn ìpìlẹ̀ ńláńlá tọ́lọ́run ọba àlékè ọlá fi gbà nágbà Muhammadu dé ọlọ́run tó fi wà náà ròyìn ànábì at least tí wọ́n náà bá sàṣẹ bí ànábì wọ́n náà gbọ́dọ̀ múra táwùjọ ó fi ìfìwà gidi ròyìn rẹ̀ làwọn kèfèrí nígbà tá ànábì ò tí ì dá ànábì àti lẹ́yìn ìgbà tá ànábì já ànábì oríṣiríṣi nǹkan náà fi máa ń bú ànábì àìníwà ò sí ń bẹ wọn lè oríṣiríṣi nǹkan náà máa fi bú ànábì nígbà tí ànábì wá jẹ́ ẹni tó gbẹ́sìn wá pàdé wọn gbọ́n láwọn ọ̀rọ̀ kan tá màá fi hàn ànábì yìí ṣe níta fẹ́ fi ní ilẹ̀ nínú ilé yìí ni pé mùsùlùmí ò gbọ́dọ̀ ju ìṣesí ànábì nù láwọn àyè náà especially bó o là á ṣe wá bá àwọn èèyàn láwùjọ wa oríṣiríṣi èèyàn ní ń bẹ láwùjọ ọmọdé ń bẹ láwùjọ àgbàlagbà ń bẹ láwùjọ àfa ń bẹ láwùjọ ọmọké ń bẹ láwùjọ obìnrin ń bẹ láwùjọ ọkùnrin ń bẹ láwùjọ ìsìláàmù wá láwọn òfin bó o láṣẹ bó ní kálukú lò lọ́tọ̀ n ti jẹ́ òfin ńlá tó wá kó gbogbo ẹ̀ papọ̀ ni pé ká fi ìwà gidi ìpọ́nra ẹni lé ìbàbàrà ẹni ká fi bára wa lò ìsìláàmù gbélẹ̀ especially tó ń tàn bá jẹ́ mùsùlùmí. ó ní àkọọ́lẹ̀ tòní káwọn àfa wa ní ká ṣàlàyé díẹ̀ fún wa ń pa rẹ̀ fi dáadáa. àwọn ká ń jẹ́ mùsùlùmí yálà ọkùnrin wa ní àbóbìnrin wa bí wọ́n ṣe ń fẹ̀sìn ìròyìn wa ká àwọn alájà wọn ń kírun ọ̀nbọ̀rí ejíkágbẹ́nu sọ̀n kúrò níbi ká máa wí pé aborí má bò wà ní wá òótọ́ ni pé àwọn nǹkan máa ń wí gbólóhùn yìí láti fi sọ̀sọ́kúsọ lóòótọ́ àwọn nǹkan sì ń bẹ lóòótọ́ ó borí lóòótọ́ kò bò wá sí ni wàlọ́yìí ẹ̀já gbọ́ yé àmì ń bẹ lóòótọ́ bára àwọn ẹni tí bá ti wọ hijab lápèjúwe orúkọ tí wọ́n máa pè wọ́n ní aborí máa bó wà nítorí pé kò ní fẹ́ ẹ̀sìn tí ń ṣe ẹlòmíì sì ń bẹ lóòótọ́ ó lo hijabu lóòótọ́ lòmíì ń bẹ lóòótọ́ ìmúra rẹ̀ ìmúra àfáà sónà ní lóòótọ́ ṣùgbọ́n kò sí wà ń bẹ̀ tí ń túmọ̀ pé sí òpè lára ń tọ̀hún tó mẹ́rí àtẹnikáwò wò lónìí oní huququ kìbárì sí ni àwọn ẹ̀tọ́ táwọn tí wọ́n dàgbà láàrin wa tí wọ́n ní lé wa lórí tíyàn méjì bá ń bẹ láyé ìkan ó jù ká lọ kódà àwọn ọmọ kan jò kóhun ẹnìkan ni wọ́n ó ju ẹnìkan lọ ẹni tó bá ti wá jùyàn lọ́hun kí lẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ẹni tí òun jù lọ kí làwọn ẹ̀tọ́ tí ìsìláàmù ní àwọn tí a bá jùyàn lọ a fẹ́ gbà lọ́wọ́ àwọn tá a jù lọ lákọ̀ọ́kọ́ ni jẹ́ àmọ̀ pé ń tá àwùrí lónìí wá àṣírí akọ́kọ́ fẹ́ ṣe ń bẹ̀ tòwé ń tá ṣàlàyé fún wa pé ọlọ́run fẹ́ ká fi tún wa wa ṣe ni a lè sọ àwọn nǹkan nǹkan lónìí nínú ọ̀rọ̀ wa kó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ owó tí ì máa ṣe lápèjúwe ẹ má jẹ́ ara pé bí ẹni tí ò ti máa ṣe là ń bú kọ́ à ń sọ pé ẹni tó ò tí ì ṣe rí ọkọ ti máa ṣe oore ń wá sí ni kí èmi àti yín lè tara rẹ̀ dá láyé àtàlùkìyámà pé inú tọ́lọ́wọ́ bá àlékè ọlápá gbogbo mùsùlùmí láṣẹ ni pé wazakir fa inna zikra tanfa'ul mu'minin pé ànábì máa ráwọn èèyàn létí tí wọn tí ìmọ̀ dáadáa nínú àlámọ̀rẹ́ ẹ̀sìn wa tí mùsùlùmí kan bá ń bẹ táwa ara létí tó yẹ kó mà tí ò tí mà nú ẹ̀sìn ní sàfàní fún àìmọye lòmíì lóòótọ́ ó lè nímọ̀ nípa àwọn òfin àwọn ẹ̀kọ́ tá fi ń bá àwọn àgbàlagbà lòsùn òwúlò fún tọ̀ náà ọmọ kí àgbàlagbà lẹni báyìí ó sì ń bẹnu ẹ̀sìn yìí ká máa fi dáì báyìí bá gbàlagbà báyìí lò sọ̀rọ̀ fi ń bá wọn lò ẹni bá ní ewu mọ̀ tó mọ̀ àmà nípa nǹkan báwọn tí ò tí ì máa mú un ṣiṣẹ́ ìwò ń tọ̀hún náà kò díẹ̀ káàtó ń bẹ nínú ìgbésí ayé rẹ̀. dáwà wí lónìí oníká ṣàlàyé fún wa àwọn ẹ̀kọ́ ńláńlá tí wàá yẹ kó ṣe hàn lákọ̀ọ́kọ́ aka fún wa lẹ́yìn nípa nàbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n wí fún wa pé innama bu'ithtu li utammima salih al-akhlaq makarim al-akhlaq fọlọ́wọ́n bá àlekẹ́ ọlọ́gbẹ́mi ànábì dìde láti wá mú wà dáadáa sórílẹ̀ mẹ́nu ọ̀rọ̀ mẹ́ta ànábì sọ ànábì ní inna min ahabbikum ilayya ẹni tẹ́mi ànábì nífẹ̀ẹ́ jù nù yẹn wa aqrabikum tẹ́mi àná ìbá ń bẹ láyé ẹni tí yìí ní kí wọ́n lé kó jòkó súnmọ́ mi jù nù yẹn especially ní yawm al-qiyama ní ọjọ́ ìgbéǹde al-qiyama ẹni tí ó súnmọ́ mi jù nù yẹn ni ahasinukum akhlaqa ó ní gbogbo àwọn tíwà àwọn bá dáa jù nù yẹn ẹni tíwà rẹ̀ bá dáa kíwà dáa ń bẹ nù ní tí ó mú yàn súnmọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam jù láti yáma. Wọ́n á rí bẹ́ẹ̀, ọ̀nà wo wá la fẹ́ gbà níwà dáadáa sáwọn àgbàlagbà àwùjọ. Kí làwọn ọ̀nà tá a lè gbà wùwà dáadáa sáwọn àgbàlagbà àwùjọ? Àgbàlagbà àwùjọ yìí ó lè jẹ́ bàbá rẹ̀ tí ẹ bá ti ń jẹ́ bàbá fún yàn àgbàlagbà ni. Kò sí bọ́ sí lè dàgbà tó ọ̀ sáà lè tó bàbá rẹ̀. tí yẹn bá ti ń jẹ́ fún yàn àgbàlagbà ni ìyá rẹ̀ ń jẹ́ níwájú tiẹ̀ kí máa ọmọdé wájú àwọn wájú òun ipò àbí wà òun kẹ̀bí rosini àgbàlagbà ni nǹkan àkàrà wa sàlàyé fún wa lónìí gbọ́dọ̀ bá bàbá lò àbí rẹ̀ lò torí pàgbàlagbà àgbàlagbà ń gbà mí lè jẹ́ màlẹ́bí àbúrò bàbá tí bàbá bá bó wàá là àbúrò àbóso wá jẹ́ òun náà àgbàlagbà ni tí ìyá rẹ bá ń jàgbàlagbà ẹ̀gbọ́n ìyá rẹ náà ò ní jọmọdé o òun náà àgbàlagbà ni gbogbo níta padà kàró ní kọ́ á fi bá wọn náà lọ ẹ̀rí níta fẹ́ wí lónìí níta fẹ́ kà lónìí láwọn ẹ̀kọ́ àwọn àgbàlagbà ó lè jẹ́ mùsùlùmí láfẹ́fẹ́ kọ́ ìbálò àgbàlagbà mùsùlùmí ó lẹ́kọ̀ọ́ tá a àgbàlagbà kèfèrí láwùjọ yìí èfèrè nífà gbogbo wa jẹ́ kèfèrí o kò túmọ̀ pọ̀ wá ní fún lẹ́tọ̀ọ́ àgbàlagbà pé nísìn ìsìláàmù pọ̀ tó kọ́ wa láwọn ìfàgbàlagbà lẹ́tọ̀ọ́ kì í ti kágbàlagbà mùsùlùmí nìkan pa kódà àgbàlagbà kèfèrí náà á fún tiẹ̀ ọkàn wa lè dúra wọn lọ o lè láwọn àyè míì tá à ní kágbàlagbà kèfèrí lé débẹ̀ nítorí ìsìláàmù nìyẹn gbọdọ̀ ní kótó rírú àkọlé o mọ jẹ́nẹ́rálì bá a sì ń pa àgbàlagbà mùsùlùmí lé làápọn ti kèfèrí náà lé kò sínú ẹ̀sìn ọlọ́run kéèyàn lágbàlagbà fún lọ́nà kọ́nà téèyàn bá gbà jẹ́ àgbàlagbà pé tíyàn bá ti dàgbà ní òṣèré àṣìlá ó láwọn òfin ńláńlá kan tẹ̀sìn ẹni ká tọ́jú ẹ̀ ẹ̀sìn ní amátako lápèjúwe ẹlẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ó rìnlẹ̀ ń mú ọ̀rọ̀ ànábì wípé إن من إجلال الله إجلال إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه والجافي عنه وإكرام ذي السلطان المقسط Ànábì ní ń bẹ nínú ìpọ́lọ̀ ẹwìdín wò ọlọ́run lẹ̀ ń pánlé tẹ́ ẹ bá ti ń kágbà lágbà tó nírun funfun lórí ìsìláàmù ẹlẹ́nìkan mùsùlùmí ni funfun rẹ̀ ti wáyọ àbí funfun ò tí ì yọ ṣùgbọ́n ipò tó wà funfun àwọn ẹgbẹ́ tiẹ̀ ti máa yọ gbẹ̀mí ìgbẹ́ lọ́run lè sàánú àgbàlagbà ni ṣùgbọ́n ó lè má lọ́run lè má ti máa bùn ní irun funfun irun funfun kọ́ nìkan làmì àgbàlagbà oríṣi ọlọ́run kan tó kú bí sixty three years ni lò lórí ayé anábì irun kò káyọ̀ kẹrin díẹ̀ ló yọ ń bẹ̀ ìyẹn lè dàgbàlagbà kí irun fún má ti yọ mọ́ra pọ́pọ̀lọpọ̀ ẹni bá ti dàgbà lágbà ní irun funfun máa ń yọ lágbàdá ẹni bá ti dàgbà débi pé irú rẹ̀ tí máa ń yọ irun funfun ìpọ́lọ̀ ló ní kí yàn parí ìwọ́nà ẹ̀sà ẹ̀lẹ́mẹ̀ọ́sà tọ́wọ́ kọ́kọ́kọ́kọ́ gbàǹkálọ́wọ́ tó bẹ̀rù lọ́wọ́ ọlọ́run parí títí tí màá pé tọ́ ọ̀bá ti wá parí kọ́ ọlọ́run náà lọ parí especially tágbàlagbà máa ń jẹ́ mùsùlùmí wọ́n ní àgbàlagbà wọn báyìí ṣe bídíà ah, alágbàlagbà ni bídíà rẹ̀ ọ̀ ní bá ṣe ìṣe bídíà wọn ò ní kọ́ ọmọ pọ̀n lé nípan àgbàlagbà àpọ́nlẹ́tọ̀ ọba fi ń bá a dùn gan ó lè mú gbé bídíà rẹ̀ mọ̀ súnà tí àti ẹ̀sìn tó ní kí wọ́n bá mi lò báyìí súnà tó ní káwọn ọmọdé máa bá mi lò báyìí súnà gidi ni ìnàmí ìjìlá rẹ̀ inú ìpọ́n ọlọ́run ìbàbàrà ọlọ́run ni ìkìrọ́mà lè ṣe ìbátìrì mùsùlùmí ó ní ìbàbàrà gbogbo ẹni bá ti dàgbà nínú ẹ̀sìn débi pé funfun ti ń yọ àbótí ẹ̀ ti wà nípò tí funfun ti máa ń yọ lára aró rẹ̀ ìgbọ̀dọ̀ parí. ní àti wọn mọ̀ pé ìbàbàrà ọlọ́run ọ̀gá sẹ́yìn ọ̀gá orí ni ọ̀gá ojú ọ̀nà tí yín fẹ́ràn ìjẹ́ náà lọ. ọlọ́run wa lọ gbé ìbàbàrà ó gbé e sábẹ́ ìbàbàrà àgbàlagbà mùsùlùmí tí yóò tó kà pé ìsìláàmù fẹ́ ká páwọn àgbàlagbà yìí ìsìláàmù fẹ́. bákan náà ló ń tá àpò fi mọ̀ wípé ìsìláàmù ò fi ìpágbàlagbà léṣeré ẹni bá ń fẹ́ ìsìláàmù tí tiẹ̀ ò tí ì sọ wípé márààgbà fín ó sì ṣe ń bẹ̀rù especially táfàtà tágbàlagbà bá wá ń jẹ́ mùsùlùmí ó tún sì ṣe ń bẹ̀rù jù most especially tágbàlagbà ń bá kí wọ́n ń jẹ́ àpá èmi ó kọ́kọ́ pọn nípa ìgbàgbàlagbà yìí yóò tó pọn nípa wípé ó ń pọn ìjẹ́ mùsùlùmí jẹ́ méjì yóò tó pọn nípa ẹni tó ń pọn àpá ara rẹ̀ tó ń pọn lórí ó jẹ́ mẹ́ta tó ń tọ̀ ń bá kí wọ́n ń jẹ́ àpá súnà lórí yóò tó pọn súnà níra rẹ̀ káwá nìkan tó wá rí àgbàlagbà mùsùlùmí tí ń já àfáà súnà tí wá ń yẹpẹrẹ rẹ̀ lápèjúwe tí ò pan lé ó ti ṣẹlẹ̀ lọ́nà mẹ́rin ó ṣẹlẹ̀ ní ọ̀nà mẹ́rin ọ̀nà àkọ́kọ́ ó ṣẹlẹ̀ pé àwọn òfin ọlọ́run pé pàgbàlagbà lẹ́kọ̀ọ́ kan ó ṣẹlẹ̀ pé òfin ọlọ́run pé pàmùsùlùmí kò kan lẹ́kọ̀ọ́ ó ṣe lọ́rùn pé àwọn òfin pé pọ́n olùmọ̀lẹ́kùn parí ó ṣe lọ́rùn àwọn òfin pé pọ́n olùmọ̀ súnà lẹ́kùn parí ó le gan kí ìyẹn alágbàlagbà especially kó dàgbà lójú ọ̀nà pé ń sin lọ́run tí ìmálẹ̀ funfun yọ lẹ́kẹ̀ẹ́ rẹ̀ tí ń yọ lórí rẹ̀ kọ́ wá sáyè pálé fàyè pálé báàlù ọlọ́run lọ́ fẹ́ yẹ̀yẹ̀ kí ẹ ṣe yẹyẹ lọ́wọ́ ń tọ̀wọ́ padà táwọn nínú àwọn tí ìsìláàmù tó wá sákèésí lélẹ̀ pé alágbàlagbà àgbọ̀nà tán lé anábìtì ẹ̀ sọ́nu àwọn àdéhùn ìdèkà tó gbajúmọ̀ ẹnì ti gbọ́ rí anábì nílẹ̀ ìsẹ̀mí ná kìí ṣàwà kìí ṣara wa ìṣesí tó ṣeun kìí ṣèṣe sí wa òun gan nígbà tí bá ń ṣèṣe sí lọ́wọ́ àní rí pé ń rẹpẹsẹ́ǹtì wa ta ló ń tọ̀nà mẹ́lẹ́m ìwọ́kẹ́ fẹ̀bí rọ̀nà ọmọdé tí ò mọ àgbàlagbà wa pọ́n rí ọmọdé tí ò mọ ìwọ̀ tágbàlagbà wa àgbàlagbà wa mùsùlùmí ọwá rí ọwá fún oníwọ̀ rẹ̀ á ìtọ́ sí òun kò bá ti wà mọ́ ìsìláàmù kan ń pẹ̀lú àbọ̀ wá yà àwọn ọmọ ìsáàlà láńpù sọ̀rọ̀ láńpù fún àwọn àgbàlagbà lẹ́kọ̀ọ́ mọ́kálẹ̀ ìbára mọ́ pé ìsìláàmù òfin tìlẹ́ńlá táwọn àfáà ní ká sọ yìí islam fi ṣeré ó sì bẹnu tí ń da ayé ètò ní tí ń bà á jẹ́ àwa ti wà láyé kágbàlagbò ní yìmá àwa sì kéré ṣùgbọ́n tòun ti bá a ṣe kéré náà a ti láǹfààní àti gbá àwọn ayé kan rí kágbàlagbà ní ìlàwùjọ kọ́dà kágbàlagbà máa ní fámìlì yín ọkùnrin àríkà àgbàlagbà ni àti màkà àwùjọ kan ti lọ pé tẹ́nìkan bá kàn ṣe sí ọ̀sàgbàlagbà kọ́dà kó ń tọ̀ ọ́ má bàbá rẹ̀ gbogbo àwùjọ ni ó dìde gbé alẹ́ ti gbé àjọwà gbọ̀ wáyà àwọn ń ṣe sí ọ̀ sí àgbàlagbà báyìí tiwa àwa ti rí ibi tọ́mọdé ti ń dá àgbàlagbà ń lòrì àbẹ́ẹ̀ ti rí tọ́mọdé kan wọ́n jẹ́ wọn ládùúgbò kan lẹ́kùn tọ́mọdé bá pa àgbàlagbà bá bá bá bá bá wọ mọ́tò lápẹ̀júwe ó lè máa fún bló lójú nínú bọ́ọ̀sì ọkọ máa sọ̀rọ̀ pé táwọn èèyàn bá mú ọmọ àyílọ́wọ́ lọ́gbà wáyé lójú ilé àmọ́ àṣẹ rẹ̀ ni ó máa sọ àwọn ọ̀rọ̀ ságbàlagbà láwọn ọ̀rọ̀ tí ń jẹ́ pé tágbàlagbà yóò bá yà dákẹ́ ní olóhun ilẹ̀ rẹ̀ bàbá máa wọ́ ìgiri ní àwùjọ ti wọ láti àwọn àbúrò Islam kọ́ ní bá ń jẹ́ mùsùlùmí àtúrọ̀ rí nínú wàábù lẹ́yìnsà ní ná máa lámù yòówá kéré kẹ̀bí ìrọ̀lá anábìlẹ̀ wíbẹ̀ tí àwa kọ́ ní represent Islam kọ́ ní sẹ́wọ̀n àgbàlagbà náà wà kò pọ́n alẹ́ bọ̀wọ̀ fún bẹ́ẹ̀ náà ni kò sínú wa náà lóòótọ́ wọ̀yẹ́ hamsọ̀ gírọ̀nà àgbàánú wa náà tí èé fàánú báwọn ọmọdé lò bẹ́yìn nǹkan la fẹ́ sọ lónìí báwa bá a bá a sọ òkúrúkú kìbáàrì sí ní àwọn ẹ̀tọ́ táwọn tó dàgbà jù wá lọ nílé wa lórí náà la tún ní bùkátà sí òkúrúkú sìgọ́rì sí ní àwọn ẹ̀tọ́ táwọn tí ó kéré sí wa ní fáwa tá a dàgbà jù wọn lọ. kẹ́límà aláìsà mi ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni ò bá ti gbọ́wọ̀ fi bá àgbàlagbà lò ìlànà nábì kan ní ń tẹ̀lé ó ń tọ́wọ̀n bá àní ẹ̀rùn gbà ẹ̀rùn tà nábì ó ń tọ́wọ̀n bá àmà fa sòkòtò sókè ìfa sòkòtò sókè ń tà nábì ó ń tọ́wọ̀n bá àmà lo hijab ìjáàbò tí ọkọ tànàbì ṣùgbọ́n ìtọ́ sí òun tànàbì kan. Rọ́wá rí bẹ́ẹ̀, ìjà lọ mọ̀ wípé ìpágbàlagbà lé kìí ṣe lẹ́mù kanáà. Bá ṣe pàgbàlagbà míì lé ó tún dìpẹ́ǹdì. Àgbàlagbà míì ń bẹ bàbá wo àwọn nǹkan nǹkan tó so papọ̀ máa tó fi líǹkì ẹ̀ máa wa bá ṣe pẹ́ran lé ó pọ̀ gan-an ju àwọn ẹlòmíì lápèjúwe bí a ṣe pín àgbàlagbà tí ó súnmọ́ wa lé kọ́là pín èyí tí ò súnmọ́ wa lé. ẹgẹ́ àti ìwà àwọn bàbá yìí àwọn bàbá ní àwọn àgbàlagbà náà ń bẹ ó wà mùsùlùmún kabiru sinni walidun mùsùlùmí ni àgbàlagbà ní ètò wa ń jẹ́ bàbá rẹ̀ ẹ̀dàkẹ́ máa fún ìwà lọ irú àgbàlagbà wọn ìsìláàmù ní ká fún wọn lẹ́tọ̀ọ́ mẹ́ta muslimun kabiru sinni wad àgbàlagbà ni mùsùlùmí ni bàbá ni ẹ̀tọ́ mẹ́la fún ẹ̀tọ́ mẹ́ta ẹ̀tọ́ àkọ́kọ́ ni hakul kibar ẹ̀tọ́ pé ẹfún lẹ́tọ́ àgbàlagbà gbogbo àwọn ọ̀rọ̀ àwọn àṣẹ tọ́lọ́wọ́n ọba àlékẹ́lá ní ká bá gbàlagbà lò ẹ́ fi bà lò ẹlẹ́ẹ̀kejì hakul wilada ẹ̀tọ́ ọpọ́ tún bí wa àáfún ọjọ́ mélòó ọjọ́ méjì wàhákò islam àtẹ̀tọ́ pé mùsùlùmí abálé bàbá kan lápèjúwe bàbá kan wá ní ó padà wá jẹ́ pé bàbá wa ni wọ́n tó sì dájú pé bàbá wa náà kọ́ mùsùlùmí ni wọ́n ó jẹ́ wípé wọ́n jẹ́ bàbá wa òun á wọn lẹ́tọ̀ọ́ ìjẹ́ bàbá lórí ọmọ yíò ọ̀tọ̀ ń bẹ ní Islam òkú kó lèwà àlèdè ìnàtọ̀ ní yóò ẹ̀ ní gbó wọn lẹ́nu ogun tábà ṣe ẹ̀ máa bàá mára ní ẹ̀ ní sí ọ̀wọ́n ẹ̀ ní gbẹ̀sẹ̀ mẹ̀lẹ́ wájú wọn ẹ̀ ní máa kẹ́ máa gba wájú wọn ẹ̀ ní wọn kẹ́ máa bọ̀ wá kẹ́ ìjòkó lẹ́kẹ́ tí ẹ̀ máa ń tìjẹ́ àti lọ́pàdé wọn ilé àwọn ẹ̀tọ́ bàbá nù ẹ̀ tí wọ́n fún wọn lẹ́tọ̀ Islam bá sálámà ilẹ̀ ẹ̀kọ́ sálámà sí wọn tó bá rí wọn ẹ lọ kí wọn ẹ tún wá fún wọn lẹ́tọ̀ọ́ kí bàbá tún ni wọ́n àgbàlagbà ni wọn. ẹlẹ́mẹ̀sì lè máa jẹ́ kí mùsùlùmí kẹ̀bí rọ̀sìn ní kọ̀rí mùsùlùmí ni àgbàlagbà ni màlẹ́bí tún ni. àwọn kẹ́kẹ́ àkà mẹ́tẹ̀ẹ̀ta wọn ló dá lẹ́tọ̀ọ́ tiẹ̀ ní Islam. àwọn ìwọ̀ tí mùsùlùmí ní lórí èèyàn àfọ̀ àfọ̀ ní alikibar àwọn ìwọ̀ tá a máa ń fáwọn àgbàlagbà á fún á fún wọn fún ní hakú alqaraba fámìlì mi tó ni bẹ́ẹ̀ sì pán àgbàlagbà fámìlì yín lé ó gbọ́dọ̀ pọ̀ ju bẹ́ẹ̀ sì pàgbàlagbà kí èsì fámìlì yín lọ islam tó fi sọ lẹ́mẹ́sì lè jẹ́ mùsùlùmí kẹbí ìrọ̀sí nìjà rọ̀ mùsùlùmí ni àgbàlagbà ní alábàágbé tó ní mùsùlùmí ni àgbàlagbà ní tó wá jẹ́ alábàágbé èèyàn ẹ̀tọ́ tí ẹ̀mí lọ́wọ́ fún ẹ̀tọ́ mẹ́tàlá fún mi. hapò Islam ẹ̀tọ́ tá a fún mùsùlùmí abọ̀rẹ̀ wọ́n hapò kìbáàrì sí ẹ̀mí ẹ̀tọ́ tá a fún àwọn tó jágbàlagbà láwùjọ àáfọ̀ wọ́n hapò ẹ̀lìjìwà rẹ̀ ẹ̀kọ́ tá a tún máa ń fún alábàájá alábàágbé àákọ́fọ́ náà ká lè wọ́n tó sì dára mo ṣe kù wọ́n. níta afẹ́fẹ́ ìdámẹ́lẹ̀ ni pé àwọn àgbàlagbà tí ń bẹ láwùjọ tó sì ní ká fi dáadáa bá wọn lò bákan náà kọ́ ni wọ́n lẹ́yìn ìṣúwàlẹ̀ àdábàjẹ́ ti wà kéde lẹ́fù kan kọ́ náà wà bí lẹ́fù wọn bá ṣe súnmọ́ èèyàn tó òní àáfi fún wọn ní ẹ̀tọ́ só àfààní wàlídà kánà járọ́n tí àgbàlagbà àdúgbò yẹn bá já lábàgbé fàyìdán fàtàlì ilẹ̀ hákì yìí fi kíbàrì sí mi yìí fàlàhù hàkùjùwà yàtọ̀ sí bá fún un ní ẹ̀tọ́ ọpá gbàlagbà á tún fún un lẹ́tọ̀ọ́ ọpá àjọ gbé àfààní wàlídà kánà mùsùlùmán tágbàlagbà wọn bá jẹ́ mùsùlùmí pẹ̀lú máa kíbàrì sí ní hakul islam bá ṣe fún lẹ́tọ̀ọ́ pé àgbàlagbà ní ààkùn fún lẹ́tọ̀ọ́ pé mùsùlùmí fani wàlúwàkánà kẹbíru abẹ̀rẹ̀ àwùjá dẹ̀rẹ̀ tí wọ́n wá súnmọ́ pàgbàlagbà tá à ń sọ yìí bàbá ló jẹ́ sí yín àgbàlagbà tá à ń sọ yìí ìyá ló jẹ́ sí yín àgbàlagbà tá à ń sọ yìí bàbá bàbá ló jẹ́ sí yín. فالحق أعظم ẹ̀tọ́ ká fi bá lò ó tún pọ̀ sí mi. kọ́dà bí ìsìláàmù ṣe bó ṣe pàṣẹ rẹ̀ bó ṣe pàṣẹ rẹ̀ tó ìdàkánì mùsùlùmí fẹ́ràn mùsùlùmí. tágbàlagbà àwọn ọ̀gá tí ì bá ṣe mùsùlùmí fàlàwù hapò kíbalè sẹ́yìn. àìjẹ́ mùsùlùmí ò túmọ̀ bá àlè kàlẹ́. ẹ̀yà ìpọ̀ ìsìláàmù ò ní ọmọ pàgbàlagbà kìbìrì yóò islam ò ní kọ́ wá jẹ́ni tí ó gbọ́ sáwọn àgbàlagbà tí yìí ṣe mùsùlùmí nínú islam kọ́ ló sọ̀rọ̀ káwọn ní bá wọn ṣe lóòótọ́ níbi tí wọ́n ti ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n wọ́n lè bá wọn ṣe níbi tí wọ́n ti ń ṣe lọ́wọ́ kò ní kọ́ orí wọn fún islam gbóyè ní àwọn gbogbo náà láka fún wọn lónìí inṣàlá tí ó sì yọ àwọn. sórí ní tí a fẹ́ lò ń bẹ̀ ni pé ká lè bá a mọ̀ wípé ìsìláàmù ò ní kíyàn má bá gbàlagbà kí kòkó má jẹ́ mùsùlùmí ẹja òtà yìí ọba kásìtì ìpínlẹ̀ lọ́tà wọlé àmọ́wọ́ sàábí àgbà ọ̀nà lọ́gá àmì lẹ́yìn àyẹ̀wò àmọ́ kò sẹ́ni ọlọ́run tuntun wá lórí ilẹ̀ mùsùlùmí bàbá àwọn pẹ́ bá sùlám tipẹ́tipẹ́tipẹ́ láti jọ́ ti sùlám ti dé ní abákùn dìgbà ọdún kìíní àbáwọ́gbà ọdún kejì àbáwọ́gbà ọdún kẹta bàbá ọgbà dọ́dún kẹrin lẹ́yìn more than twenty years bàbá ọgbà wọ́n sì jẹ́ wọ́n sì pẹ̀lú ọmọ wọn ìlera wọn ń wò bára wọn jà nítorí kan ọmọ ẹlẹ́bùn ara bàbá náà ní ìjẹ́ fún ẹni fún lẹ́tọ̀ọ́ ìjẹ́ bàbá. wọ́n ta wọ́n fẹ́ mú lẹ́kọ̀ọ́ mẹ́rin kí nígbà tó di ámàlì fatọ̀ ọlọ́sẹ̀ òdúṣọ́ náà wọ́n bá àlejò wá sí Mákà láti wá fulfill àdéhùn ọlọ́run tọ́lọ̀ kan tó tọ́tọ́lọ̀ sínú. ọba kìsìdìkù wá lọ mú bàbá rẹ̀ wá bà ní kò bá ń bọ̀. ọba kìsìdìkù lọ gbé bàbá rẹ̀ wá ó ti lọ sí wá sí ìsìlámù fún lábẹ́lé. àbátí wá gẹ́gẹ́ àti fẹ́ gà. ọba kìsìdìkù wá lọ mú bàbá rẹ̀ wá bà ní lábẹ́ níbi tá à ní lábẹ́ jẹ kù sí. nígbà tí a wọ́n falamma ra'ahu Rasulullahi sallallahu alayhi wa sallam nígbà tí bàbá lẹ́wà rí bàbá abọ́kùsì dínkù lẹ́gbà rí pé ah, abọ́kùsì dínkù ó sì máa wá mú bàbá rẹ̀ wá bá mi tani bàbá rẹ̀ nígbà tábí wá rí bàbá àbákú sí díẹ̀ anábì ní àhàlà tàràkìtà ṣéèkọ̀ fi báyìí àtà àkúnà àlà àti ìfèyí àbákú bàbá rẹ̀ kan wà ní ilé kí wọ́n bá wọn lọ́kì lọ bá wọn ṣé kìí ṣe kó padé bọ̀ èmi ló yẹ kí n wá bá wọn anábì wa èmi ló yẹ kí n wá bá wọn ìwọ náà tí àgbàlagbà àdúgbò yẹn bá máa ń fẹ́ ṣe fún ọ̀bẹ́rẹ́ wọn bàbá fún ayé rẹ ẹlẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ìlú wọn lọ bá mi ó dà pé lẹ́kọ̀ọ́ náà ló ní ìdí ẹ̀ lóòótọ́ ní ìsìláàmù lọ pé wọ́n tí ò bá ti gbà ìsìláàmù ìwà tó fi bá lọ ó lè rí gbà ìsìláàmù tí àgbàlagbà àdúgbò kan bá ní bùkátà sí nǹkan ní ọjọ́ pé kéèyàn fún ní nǹkan wọn dákẹ́ fún ọwọ́ àgbàlagbà àdúgbò tí wọ́n ti ń fa mi pẹ̀lú dóró rẹ̀ nínú kànga mana ìgbèrí mana wọn ti wọn bá a fà á kí wọn bá a fà wọn ọsẹ lọ ọsẹ lọ náà wọn dẹ̀ tó wá jẹ́ àbáyé wọn fẹ́ gbọ́ mi fún ẹ̀dá lọ sí lọ sí tó bá a gbé ìdọ̀lé ilé nǹkan nù ṣòkúrúkù kìbáyé sẹ́ni kódà kó ń tọ̀ ọ́nà jẹ́ mùsùlùmí ilé nǹkan àṣekọ lára òjíṣẹ́ ọlọ́run sọ́nà àlejò ọ̀sẹ̀ jẹ́ òní ìsìláàmù kọ́ òun lẹ̀sìn tó pè wá sí ká fún àwọn àgbàlagbà àdúgbò wa láwọn ẹ̀tàn kódà kí àgbàlagbà rẹ ládùúgbò kó jẹ́ bàbá rẹ kí bàbá wọn tó máa wá jẹ́ mùsùlùmí ọlọ́run kàn ní ọmọ bá a ṣe gbèrè ẹ̀rí ní ọ̀bù kò ní ọ̀sọ̀ ọ̀rọ̀ burúkú sí ọlọ́run ní wọ́n ń jẹ ẹ̀dẹ́ka alẹ́ ẹ̀rín tó ṣe kíkà bí máa lẹ́sẹ̀ lẹ́kà bí ìyá rẹ̀ bàbá rẹ̀ àtìyá rẹ̀ àwọn àgbàlagbà méjì nílẹ̀ nílé wọn lọ́ba wá ń tì ọ́ sí ṣiṣẹ́ lọ. ìwọ ń fẹ́ máa ṣe lọ́wọ́ wọ́n ń pèpè kan ọmọ ṣe lọ́wọ́ wọ́n á ń kọrin rẹ̀ sí ọ létí. fàlà tòbí ẹ̀húnmá kà má dá wọn lóhùn lórí tí wọ́n sọ. àìwá dá wọn lóhùn kò wá nìkan má bá wọn lò dáadáa o. ọ̀sọ̀ ẹ̀húnmá fífi ní àmà àrùfà oníkan má bá wọn pọnmi má. ìyá mi ò tẹ́tẹ́tẹ́ kí n má tún wọn ìgbà ó lè má bá wọn tó ń ti pé wọ́n ń dààmú rẹ̀ ọ sì máa fún wọn lóúnjẹ ọ máa bá wọn sàwọn ìkẹ́kọ̀ọ́ ọ̀hún ṣe ọkùnrin wa lè kún ìsìláàmù sí ní àṣírí àwọn àfáà ní ẹ̀rí ọlọ́run ọ̀bùn sọ pé wàyín jẹ́ àjáka aláàrin tó ṣìríkà bí máa lè sàlákà bí ẹ̀ẹ́dùn fàákọ̀ hùmà ọlọ́run ní orí wọn fẹ́ ara àwọn ọ̀dọ́ mi gbà mí àwọn bàbá ńlé àwọn ìyá ńlé àwọn ẹ̀gbọ́n bàbá ńlé tí ń bá wọn gà tí òkú wọ́n ní ọgbẹ́ ṣòkòtò àárẹ̀ nǹkan ọ̀ní gbé ṣòkòtò ṣùgbọ́n àyè gbé ṣòkòtò ní kọ́ má kì ọmọ lẹ́nìsì especially máa ń dẹ́rù àwọn àgbàlagbà láwùjọ ẹ̀ àbúrò bàbá lápẹ̀jú ẹ̀gbọ́n bàbá lápẹ̀jú mi ọ̀nà tó tún fi yọnu wọn tó ọ̀fẹ́lẹ́ sẹ́lọ̀ ọlọ́ọ̀ni ọ̀wà ọ̀nà tó fi pọ́n wọn lé bàbàrà wọn tó ọ̀fẹ́ níta lọ́ọ̀ni ọ̀sìn eléyìí kọ́nà àwọn tíṣẹ̀lì àgbékalẹ̀ fún àwa àwa àgbàlagbà àwùjọ àgbà ọ̀ṣẹ̀. Ṣé pé kí máa ṣe dáadáa ságbàlagbà láwùjọ? Àwọn àfáà ní min àádọ́mìn pọ̀. Inú àwọn ọ̀nà téèyàn fi máa ń ṣiṣẹ́ dáadáa. Ìṣiṣẹ́ dáadáa kákí àwọn ọ̀gá làwọn yóò. Kágbáwẹ̀ ọ̀gá làwọn yóò. Zaka ọ̀gá ni. Má kì í ṣàwọn nìkan lọ́nà fi ń ṣe dáadáa. Inú àwọn ọ̀nà fi ń wà jẹ́lẹ̀ lè wàṣà ìlìlè lè fún òsì lè lọ́lọ́ inú àwọn ọ̀nà tá a lè tọ̀ fi rí ọ̀nà ọlọ́run ní kápá àwọn àgbàlagbà àwùjọ lé ká ṣe àpọ́nlé tí ò tafẹ̀sìn ọlọ́run fáwọn àgbàlagbà àwùjọ kọ́dà ọlọ́run ọba máa ń fi ń bá yàn sí payá aburú tí máa ń ṣẹlẹ̀ síyàn kó lè bá àyè wa dáadáa ẹjá wo nǹkan akẹ́yìn nínú ọ̀tàn yìí nígbà mí kéèyàn ṣe dáadáa sáwọn àgbàlagbà ní pàtàkì jùlọ kágbàlagbà òun jẹ́ bàbá àbíyá fún yàn ìbànújẹ́ tí yàn bá ń bẹ inú ẹ̀rẹ́ ọlọ́run lè bí ara kíákíá ewu kan tó fẹ́ sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ọlọ́run lè mú lọ ìtẹ̀kán mẹ́ta ní ìta fún wa ìtàn yìí tan àwọn èèyàn mẹ́ta kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn lọ ọjọ́ kan bùkátà wọn wá tí wọ́n lọ sí ká lọ sinmi lábẹ́ àpáta kan. bọ́lá wọn ṣe kọ́ àpáta padà wá yí ẹ̀yìn wá lórí àpáta wọn wá sí pé ó yẹ ní yíyẹ pé wọ́n wá ń bẹ nínú ihò àpáta kò sí mọ́sẹ̀lì jáde kó ní àpáta. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn níbi tí àpáta wọn tí ó wọlé wọlé láwọn alágbára àti ibi tì tí ò wáyé táwọn aláwọ̀ bèrè ibi kọjá mẹ́rin pẹ̀lẹ̀ wọn ọ̀ wọ́n ti wá wọn kò sí táwọn fi lè là níbi wàhálà yìí àti káwọn sáré ọlọ́run àlejòra ní kálukú wa wò kí ni tí a ti ẹ̀ ṣe fọ́lọ̀ dáadáa tá a lè fi bẹ́lọ̀ tọ́lọ̀ ń wò máa wà lára yọwọ́ pọ̀ ní ewu ìkànnì wọn tá a fẹ́ fọ̀wọ̀ ẹ̀sẹ̀ yìí òun wá sọ wípé Allahumma ọlọ́run ọba rẹ̀ à ń bẹ nínú ìṣòro báyìí à ń bẹ nínú wàhálà báyìí a sì ní ibi àti bẹ̀rọ pẹ̀lú dáàrò bí ipa ṣe nítorí rẹ̀ rí kọ́ yááfì wá nítorí àwọn nǹkan bá ọlọ́run mo ní bàbá àti ìyá kan fún ọ̀sí láyé báyìí náà wọ́n mọ wọ́n ti ké mo ṣe dáadáa kan fún wa ká tó kú dáadáa ẹ̀san rẹ̀ ni mo fẹ́ fi bẹ̀ ọkọ làwápò mi kí ni dáadáa náà tí ìbà jẹun láàárọ̀ ni o lọ́sàn-án ni o oúnjẹ tí wọ́n lè ní kọ̀ọ̀kan pèpè ẹ̀ táwọn bá ti wá jẹun yẹn tó wá jẹun. àṣà mi sì ni pé láàbò dípò ọ̀bìlà ọ̀hùnmá àhàlà ń wà láàrin rẹ̀ kí bàbá mi àti ìyá mi tó jẹun yìí ní fún ìyàwó kan ló jẹ lè dáṣọ ọ̀rọ̀. ìyín fotí mọ àṣà mi ni pé tí n bá ti pèpè oúnjẹ yẹn kọ̀ọ̀kan lè ṣọ kí mo yanjú bàbá mi àti ìyá ìyá mi ńlá kó tó wá kan ọmọ ìyàwó àtàrà ó wá ṣẹlẹ̀ sí mi níjọ́ kan wípé na á bí tọ́lá bùṣẹ́ ìyà ọ̀nà mo jáde níjọ́ kan mo wà kan mo wá pẹ́ dé ní pípẹ́ tó jẹ́ wípé ńgbà tí ń fi ní ibi bàbá mi fi sùn yá mi fi sùn wọ́n ṣe wọ́n sùn yìí oúnjẹ wọn tó yẹ kí n tọ́jú fún wọn tó yẹ kí wọ́n jẹ ká tó sùn mo wá tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ nígbà tí mo dé àwọn ọmọ mi ń bẹ táwọn náà fẹ́ jẹun ètí ẹ̀sìn bí kẹ́ wọ́n wọn ẹ̀ ní jẹun tí bàbá ti jẹun ẹ̀ sì ní jẹun tí ìyá ọ̀rọ̀ ti jẹun. báwọn méjèèjì ti ń sùn kò sí tí wọ́n rò kí n jí àwọn méjèèjì ọlọ́run ọkùnrin nígbà tí wọ́n ṣe wọ́n wá jòkó níwájú àwọn méjèèjì tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n á gbóúnjẹ lọ́wọ́ títí ìyá bá jí ní ó bá mi lẹ́nu tí ó sì gbóúnjẹ tí ì ń gbé fún un lọ́wọ́ kó wá jẹ kó jẹ kó sùn tí bàbá náà bá sì jí bí ń ṣe dúró lẹ́yìn tí wọ́n bá sì jí jáde ti di àgbàdà rí báyìí náà lè dúró ó wá gbóúnjẹ náà lọ́wọ́ bẹ́ẹ̀ ìyá ò jí ìyá ò jí bàbá ò jí bàbá ò jí tẹ́lẹ̀ fàjà yìí wáyé ẹ̀fọ́jà yìí wáyé bàbá wá jí àtìyá ní àlìfàjà yìí ìgbà náà bàbá sì lè wájú ní kí ẹkọ ní alẹ́ àná ó ń bọ̀ jẹun kò fáwọn ọmọ lóúnjẹ kò tí ì já tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sì ní já lónìí bàbàrà tí yẹn fi máa ń bàbàrà báyìí kò já rí kò sì ní já lónìí ìwọ̀ tí mo gbé bàbá mi àtìyá mi sí lọ́kàn kò já lónìí kò sì ní já lónìí bó ṣe kí n kúnlẹ̀ tí wọ́n fi jí dásùbà náà ni ìyẹn kúnlẹ̀ ni wá ó wá kúnlẹ̀ dásùbà bàbá sì wá jí àtìyá sì wá mú wọ́n jẹ oúnjẹ àwọn ẹ̀rọ ni wọ́n fi ń ṣàdúrà pé ìyá ọlọ́run à ń bẹ nínú òkùnkùn báyìí ààrẹ ibi dájà nǹkan fa nǹkan tó fa àìtò dàríkà lè tẹ̀gbọ́n àwọn jù tí bá ń jẹ́ pé nígbà tí mo ṣe kiri mo ṣe ń torí kọ́ lè bá àjọyọ̀ sí mi ni mo ṣe ń torí pé ì ń tara ṣíṣe òun wáyọ̀ ọ̀nà ọ̀rẹ́ ni fàfọ́rù rẹ̀ jà ń nà nà láàrin fèrè gbàgbà lọ́run sì làwọn látara ṣẹ́ dáadáa tó ṣe fún bàbá àtìyá níta fẹ́ múnú tàn nábì tí ń jẹ́ kàkà níbi papọ̀ rẹ̀ ni pé ìwọ náà ti kẹ́ níka bá ń ṣẹlẹ̀ sí ọ nínú ìbànújẹ́ ayé bó o lè wọ́ ṣe ń ṣe sí bàbá rẹ̀ gan ipò wo lọ́ọ́ fi ń báyà rẹ̀ lò àìṣe dáadáa sóde ńgbà mí ẹni máa mú aburú báyà lálẹ́ kìá kódà ayé gan fúnra rẹ̀ kódà kópì má jẹ ẹlẹ́sìn àìjẹ́ ẹlẹ́sìn ò ntí ń ṣe wọn tí ń dẹ̀sẹ̀ wọn lọ ní báàsì gbọ́dọ̀ yòókù ọgbọ́dọ̀ dúró tì í fún wọn lẹ́tọ̀ọ́ tó lọ ní ọ fún bá a lò dáadáa ìsìláàmù ló pàṣẹ yìí àwa máa sọ wọn tó sọ̀rọ̀ àbí kan mọ́lẹ́ ní tí bá ń sọ pé ẹnìkan torí kó bá ìsìláàmù ni ọ̀wá máa dáadáa ṣe mú bìnnà ó sì ìsìláàmù yìí ó sì sàbẹ̀sẹ̀ fún ìsìláàmù tàbá àwọn òbí kẹjọ pàtó ti wá bẹ̀rẹ̀ sí máa lò jáàbù lóṣì ní wọ́n ń bẹ̀rù pé ń torí pé ọmọ òun ti bẹ̀rẹ̀ sí máa lò jáàbù ọmọ òun ní ìwà sóòrò dáadáa má bí yóò ń tọ̀run sí ìsìláàmù pé àbọ́mọ náà sí ìsìláàmù pé ìsìláàmù nìkan lẹ̀sìn tí èèyàn bá mójútó dáadáa òbí yóò máa dúró lójoojúmọ́ sọ́mọ tí bá ń ṣe kódà àwọn tí bá ń dá gbàlagbà láwùjọ ìsìláàmù ló kọ́ wa bó o láàfin náà nílò dáadáa akàlẹ̀ ìmọ̀ jọ ìní lórí àwọn nǹkan tí ẹ̀ ń ṣe tó takò Islam a sì ní jọ ìlàlẹ̀. gbogbo tí wọ́n ń dẹ̀wọ̀n ẹ̀ tó dé sí ni a fún yín tí a fi ń rí ibi tágàlagà ní Islam gbé kalẹ̀ fún wa. ẹ̀rú sọ̀rọ̀ ọ̀rọ̀ àlè kọ́lá ń tẹ́ kí a sàlàyé fún wa lábẹ́ báyìí ó ní wípé ogun Islam pèpè sí yìí láti mójútó àwọn ẹ̀tọ́ àgbàlagbà ibi tó lágbára dé àwọn àáfàá tí máa kọ tírà lórí ẹ̀ àwọn tí wọ́n kó síbẹ̀ làwọn ẹ̀tọ́ àwọn àgbàlagbà sì báyìí fún wọn ẹ má sì báyìí fún wọn ẹ bá wọn lò báyìí ẹ má bá wọn lò báyìí láwọn nǹkan tó dáa tí irú ẹ̀ ti ń bẹnu kùránì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́pọ̀lọpọ̀ ẹ̀ ń bẹnu súnà àti inú ìtàn dáadáa àwọn ẹni àná àti bá ti ń bá wọn àgbàlagbà àwùjọ wọn ṣe abáníkà máa kà á lé ní méjì mẹ́ta àlè kátá àlè kátá àmàkà àmàkà ni láwọn ẹ̀tọ́ ńláńlá tọ́lọ́wọ́n bá àlékè ọlá kọ́ wa inú ẹ̀ ní tá a ti kọ́kọ́ kà sáájú fáwọn tí ò tí ì alálẹ́gbà Muhammad sọ wípé inna min ijlalillah ikrama bish-shaybati lil-muslim ọlọ́run lè pọ́n lé tẹ́ bá pọ́n àgbàlagbà tí ohun funfun ti yọ lórí rẹ̀ létè lẹ́kẹ̀ẹ́ rẹ̀ tẹ̀ ń tan lé ọlọ́run nìkan yìí. láwùjọ àwọn tí wọ́n rò bí ìpàtí lajú ní ìyàmbá tí ń dàgbà nínú ìbú dé wọ́n máa ń lọ ń jù wọ́n sílé kan wọ́n wá sọ wọ́n dọmọ aláìní ẹ àwọn ìyá àgbàlagbà ìyá mi ò tí ju fifty five sixty lọ àwọn ọmọ tó bí tó fi gbogbo ìgbẹ̀yẹ gbèsè ayé rẹ̀ tán náà ni wọ́n lọ jù sí ilé tí wọ́n ti ń tọ́jú àwọn àgbàlagbà ń wí kó wọn ò lè tọ́jú ìyàtọ̀ ọmọ nù ó lè gbé ẹlẹ́mí lè gbé ara rẹ̀ sí ẹgbẹ́ twenty fifteen years kò tiẹ̀ ní tiẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ bò ní àmì o yóò kẹ́ máa sẹ́ńdowó sí àwọn foundation ẹgbẹ́ mọ́mọ́lútó òun ti pé kí ìyá ọmọ abẹ pẹ̀lú wàhálà ní òun oníjẹba ìsìláàmù fún wa báwọn àwùjọ táwọn sọ ẹwọn àwùjọ táyé rò bíi táwọn àwùjọ tí wọ́n lajú nu o tí wọ́n máa ń sin fáwọn ọlọlọ nù pẹ̀lú ìgẹ láwùjọ nàìjíríà ń bí gẹ tó wọn lè kó àbá lọ sí lóyìnbó tí wọ́n ti kí wọn sì lóde lọ́wọ́ tó kẹ lọ kọ nìkan sínú gbogbo kan wọn bá ti jáde ẹwọn gbé ẹwọn gbé ọ̀pọ̀ wa ní so kò fẹ́ kò fẹ́ rí wa kò fẹ́ rí dààmú bàbá ìyá tó ń sì fún wọn ní dààmú tí ń bẹ ní kékeré ìsìláàmù kan nìyí o ìsìláàmù ni àmójútó wọn ó dàbí ní àbàbára wọn ó dàbí ojú wọn bí bàbàrà wọn kọ́ ọlọ́run ọba àlekè ọlá ò ní à ń bàbàrà ẹ sì lọ edikó yíra pé kì í sábà fún easy láwọn nǹkan tá kà díẹ̀ fún wa yìí nínú àwọn ẹ̀tọ́ tẹ́sí ní abágbàlagbàlò kí ìzì kárí ìzì tọ́lọ̀wọ̀n wá fún wa lọ́wọ́ ọ̀nà àti ní kápẹ́nu abẹ́lọ̀ ẹni bá ní lọ́kẹ̀ pé àìní ah, òfẹ́ máa lágbàlagbà fún wa báwọn ẹ̀kọ́ ẹ̀tọ́ ìsìláàmù ní afágbàlagbà èyí ò máa fún wa àkùnà wa abẹ́lọ̀ nǹkan náà fún wa lọ́wọ́ lórí rẹ̀. ẹrú sọ̀rọ̀ ọ̀bàdìkẹ́ ọlá ní tí afẹ́ tó ń jẹ́ kó wa táàmù wa ka ní mérí méjì kí làwọn ẹ̀tọ́ gángan tó yẹ kí á fáwọn àgbàlagbà láwùjọ ìyálẹ́gbẹ́ fún wa ní bàbá ní ọ̀nkù ní ẹ̀gbẹ́ ní gbàgbé ẹ̀gbọ́n yẹn lè dàgbàlagbà ní dàgbàlagbà tí ó kún yẹn bí lọ́mọ. a kàn lé àgbèsí kò lálà makatu kàyọ̀ fún wa wọ́n ní ká sì jókòó yí wa pé ẹni bá rí àgbàlagbà tí ò fi dáadáa bá a lò ń tọ́jú tí ẹ̀ náà dọ̀la àti kó yára ṣàdúrà kó má dàgbà jẹ. torí tí ìwọ bá ti dàgbà tí sì ń jẹ́ pèsè sí tiẹ̀ pẹ̀lú àwọn àgbàlagbà kàná ni pé ọ̀n fàyè lẹ́kọ̀ọ́ bá wọlé àwọn ọmọdé ètò nínà ń bọ̀ wá fàyè lẹ́kọ̀ọ́ bá wọlé kọ́là. ẹgbẹ̀dáwó alẹ́sàn ilẹ̀ alẹ́sàn ẹni bá ṣe dáadáa ẹ̀sán dáadáa ní dáadáa kọ́bí máa fún un ẹ̀záwó ẹsẹ̀yíẹ́ sẹ̀yí ẹ̀tọ́ mẹ́rin ha ẹni bá sì ṣàbòrú fàbúrú bá àwọn àgbàlagbà àdúgbò rẹ̀ là òun náà padà dàgbà nítòsí dájú ni pé irú tó ń fi báwọn àgbàlagbà àdúgbò tiẹ̀ ló ń la wọn ọmọdé àdúgbò tí padà ó máa gbé lọ́la balẹ̀ tàbá tẹ̀lé inú túdà bọ́ọ̀ bá sì wí nǹkan náà ni wọ́n fi sáfọ́ ó dà ń bẹnu hadith tí ò fẹsẹ̀ rẹ̀ dáadáa wọ́n náà nàbì sọ wípé man ahana dá ṣèyíbà ẹni bá yẹ̀yẹ́ ẹni dàgbà ní ohun gbogbo lórí whoever is lèkì yá kébèrè ní ẹgbẹ́ yá mọ́sùn wá yẹ̀yẹ́ rẹ̀ ọ̀fi bàbàrà tọ́lọ̀ ní ọ̀fi bára wọn lò ọ̀fi bára wọn lò لم يمت حتى يبعث الله عليه من يهين شيبته إذا شاء kò ní tọ́lọ́run fi san fún ọlọ́run gbé dìde fún ẹni tó ń mú òní pátá lágbàbí lára rẹ̀. rárá rí bẹ́ẹ̀ ìjà sáré kà fún wa ní méjèèjì àwọn kìlá gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣe tí ń dá àwọn ẹ̀kọ́ ìsìláàmù ṣàlàyé fún wa káfí báwọn àgbàlagbà lò tí ń gẹ́gẹ́ báwọn ẹ̀kọ́ ìbáwọn àgbàlagbà àwùjọ lò inṣàlá àwùjọ òdà á gbìyànjú àti máa rí i pé àìsàn kan láwùjọ làwọn ń fòdò sí dáadáa àkọ́kọ́ nínú àwọn fọ̀kókò kìbáàrì sí mi afárá níta òkè ìròhó. a gbọ́dọ̀ gbìyànjú báwọn àgbàlagbà àwùjọ apá wọn lé àgbàbàrà wọn eléyìí kì í sọ̀rọ̀ wa o ànábì Muhammadu pàṣẹ rẹ̀ anábì ní laysa minna man lam yuwaqqif kabirana kò sínú wa ẹni ò bàbàrà wọn àgbà wa ẹwà ń jòkó lẹ àgbàlagbà sì ń bẹ ń lẹlẹni tí ó dúró wáyà ọpẹ́ nínú rẹ ẹ̀kọ́ ìjọmi ènìyàn ìjọmọlúwàbí jẹ mùsùlùmí kọ fún láyà ìjọkọ ìpínwà ìjàgbàlagbà nítorí wọ́n fi lè gbàdúró sára yóò ní lára bí tiẹ̀ lọ. wọ́n sì lè gbàdúró sára fáwọn àsìkò kan tí ọ̀rọ̀ ní ilé ìlera tó bí bàbá wọn gbóhùn àbí bí ìyá wọn wọ́n ṣe gbàdúró sára tí dúró bá pọ̀ gan-an ó lè mú yàn ṣubú ìmọ̀ ìta àmọ́ ayọ̀ ni wọ́n tó. wọ́n lè kí wọ́n rí ipò ìsìláàmù tako ìsìláàmù tako wọ́n lè fi yíwọn kò tẹ̀sí ọlọ́ wọ́n lè fi yíwọn kò tẹ̀sí ọlọ́ fẹ́nìkan tí ò fẹ́ sẹ́sìn ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn bá ẹ̀sìn ah, ah, ní ọ̀daràn yóò sì ní íńtírẹ́sì láti gbẹ̀sìn àtàǹtọ̀sẹ̀ ìdàkọ́ni kí ló wà sí láàmà sí lórí lọ́pẹ́ ìjẹsìn àwọn ẹni ìṣáájú níbi ẹnu wọn ìbálòtán bá wọn aláìlẹ́sìn ìlú sọ wọ́n dẹ̀lẹ́sìn nínú títà rírà nínú ìpẹ́ni ní apọ́nlé pọ́nlé ó sì mú wọn nífẹ̀ẹ́ sí ọlọ so ìka àgbàlagbà lé ọ̀rọ̀ òdíṣẹ́ ọlọ́run ni o especially tágbàlagbà máa ń dàgbàlagbà mùsùlùmí ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀tọ́ káfí dáwọn àgbàlagbà lò ọ̀tọ̀ làpọ́nlé ọ̀tọ̀ ni kéèyàn wá gbé àgbàlagbà sípò tọ́lọ̀ ní àdéhùn sí inú àṣetá mẹ́rin Muhammad tí wọ́n kà wá mùsùlùmí bí anzilu nasa máa síra wọn ẹgbẹ́ kálukú sáyè tó yẹ tá a bá gbé àwọn àgbàlagbà àdúgbò wa àwùjọ wa sáyè tó yẹ wọn àṣàbùsí wọn àwọn kan náà ń bọ̀ lọ́la tí wọ́n bá wa náà sáyè tí ò yẹ wá bẹ́ẹ̀ àwọn àwa lọ bí àwùjọ wà nígbà àyè tí ó bá jẹ́ bàgbàlagbà ní máa ń sọ̀rọ̀ ń bẹ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ yẹn dákẹ́ tì yín kó dà kẹ́ mọ̀ nǹkan sọ̀rọ̀ ń padà bọ̀ wá kà fún wa àìsí máa ń jẹ́ kí irú òṣìṣẹ́ báyìí nírú àwùjọ kíyìn ò bá ṣe é wọ́n pè é kéèyàn àgànàgà sí má ṣe é kí wọ́n wá fi bú ọ fi bá àwùjọ bó ẹ̀sìn kàn sí. Islam pàṣẹ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ka kọ́dà ẹ̀gbọ́n yìí nínú ẹ̀kọ́ tá a fi bá gbàlagbà lò ní pé àwa là á kọ̀kọ́ kí àgbàlagbà especially tí bá ń bẹ̀rẹ̀ àgbà kò sọ̀rọ̀ àwa là á kọ̀kọ́ kí anabi ní bisalẹ mọsọgìrò alẹkẹbi ọmọ anabi ọmọdé ní òkòkò sálámà sádàlàdà wọn yà dábì ẹ bá níbi nà lórí bẹ ẹ ń bọ wá dábì gan bí o ti wà wúwo lẹ́nu tiẹ kí dábì ẹ kàn kọ wá kí ọ àbọ̀ ẹ pè bẹ́ẹ̀ ẹ sì máa wò ní bẹ́sìn ní ń kọ́ rẹ̀ nìkan ọmọ àbí ọmọdé nìkan yìí wọ̀ kọ́ ní pé ọmọdé ni máa ń kọ́kọ́ kí àgbàlagbà tó ń tọ́mọdé wá lọ sí ẹ̀sìn tí ò ti wá gbọ́ ọ dáadáa ẹ̀ máa wọ́n bú ẹ̀sìn rẹ̀ nínú ẹ̀sìn wa ni pé ìṣẹ̀lẹ̀ mo sọ rírú alálìkadì ọmọdé ni ó kọ́kọ́ sálámà sàgbàlagbà ni ó kì í wàrúwọ́ kébù alálìmáṣì ẹni tí bá sì ń gùn kan ni ó sálámà sẹ́ni tí ń wọ́n fẹ́ bèbè bèbè lọ́wọ́ yìí. ẹni tí ń gùn nǹkan bí ẹnìkan gùn mọ́tò lẹ́sìn ẹnìkan wá ń abẹ́nìkan gùn ọ̀kadà lẹ́sìn ẹnìkan wá ń rìn kó wá jẹ́ pé bàbá ní ń gùn mọ́tò ọmọ ní ń rìn bàbá ló wà lórí ọ̀kadà ọmọ ní ń rìn kíra wọn. ẹ gbádùn sí yẹn máa ṣe dáàdi ẹ̀yin máa kí mi ìpìlẹ̀ ni pé aládìsí ni yusallimu lè wá ládù ádàlè wà ní in any condition bí àbá ní nǹkan kan ní àbá ní yìn ní o àbá lójú òkú ọmọ náà náà ni ó sàmà. bẹ́ẹ̀ sì ni ní nínú ìpè bàbá rẹ̀ fún nígbà tí bá ń gbé lọ conflict bí dáàtì sọ pé ẹni tí ń rìn òní kó kí ẹni tó jò kẹ́ni tí ń gùn ká kí ẹni tí tí bá ń jẹ́ pé wọ́n jọ wà ní level kan náà tí lẹ́bù wọn bá ti yàtọ̀ pé àgbàlagbà nìkan ọmọdé nìkan in any circumstance àgbàlagbà ọ̀là àgbèsókè ìṣẹ̀ mímọ sọ̀rọ̀ inú àgbẹ̀yẹ yíò ó sì bá gbogbo làákà yìí kò sásà kan kò sẹ́sìn kan kò sí làákà ìka tó wà ní ọmọdé ní kọ́kọ́ kí àgbàlagbà tàbá sì rí pọ́ àgbàlagbà mẹ́rin kọ́kọ́ sálámà sọmọdé yìí yóò dowó ń fi irú àgbàlagbà ọmọ ní lẹ́nu gbà rẹ̀ gbà rẹ̀ yóò wọ́n lọ́gbà rẹ̀ ló sáà sáà gbé kì í sí àwọn ọmọ ẹ̀yìn wọ́n tí ó gbà rẹ̀ yóò sáà sáà kọ́ lẹ́nu ń fi ìgbà yẹn mára wọn wọ́n fi hàn táwọn ọmọ kéékèèké sílẹ̀ ẹ̀jẹ̀ àtọ́jú ẹnu ẹ̀kọ́ tábí táwọn àgbàlagbà ẹ̀jẹ̀ àkàwọn kọ́ àtàwọn ẹ̀tọ́ tẹ́sí ọlọ́run ká fáwọn àgbàlagbà láwùjọ káàbá ń sọ̀rọ̀ sọ̀rọ̀ bá pa wá pọ̀ bí a lọ sí mídìí ìjòkó kan ìjòkó àwùjọ ni àwọn tí ò wá sọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bí káwọn àgbàlagbà sọ̀rọ̀. ẹ̀gbẹ́ ti àwọn ṣéfù alákòjú ẹ̀ka àwọn tá a jábọ̀ nígbà wájọ́ lọ àwọn ní bùkátà sí ká sọ̀rọ̀ kan àwọn náà sọ tiwọn èmi náà sọ tèmi àbáwọn àtẹ̀míjọ ní opportunity kẹ́nìkan wá sọ̀rọ̀ rẹ̀ kò dáa kí ni sọ̀rọ̀ táwọn sì ń bẹ̀ ìwọ nínú ẹ̀sìn ọ̀rọ̀ lẹ́bàá Muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ kẹ́sì fáwọn sàábé méjì kẹ́nà sàábé àná àwọn sàábé yìí lọ sí nìkan bí ká wá lọ yóò wá ṣẹlẹ̀ wípé ìkànnà àwọn kẹfìrí pa mùsùlùmí kan ẹni tó wá pa yìí àbúrò rẹ̀ gangan ló wá lọ sọ fún ẹ̀gbọ́n rẹ̀ ńlé àbúrò mi lápá kẹ́kẹ́ ayé lọ sóde ọmọ ti ká àwọn báyìí báyìí ló sì ká ẹgbẹ́ ọmọdé òun ló òun ló ní information lọ́wọ́ bí èmi àti àbúrò mi kan lọ bìkan ní sìn àwọn apá àbúrò wọn àwọn akẹ́gbẹ́ fẹ́ mi wọ́n wá lé pé wọ́n dá mi lápájá àbúrò wọn àti àmà ti ká ẹjẹ́ àlọ́ bá ànábì kí ó bá yanjú ẹ̀ wọ́n ẹbí ni mo rí ìṣẹ̀lẹ̀ yẹn abẹ́ẹ̀kọ́ ni nígbà tá a bá dé wájú ànábi tá a lè kọ́kọ́ jọ èmi náà ni abẹ́ẹ̀kọ́ ni but àwọn náà ti wà informed nípa bí ó ìṣẹ̀lẹ̀ èmi àti wọn wá dé wájú òdìṣẹ́ ọ̀nà sọ́lá ànábi báyìí báyìí wọn fẹ́ máa wá sọ̀rọ̀ kí n máa rojọ́ lábẹ́rẹ́ dákẹ́ kàbẹ́ kàbẹ́ kàgbàlagbà sọ̀rọ̀ tó ti pè mí ni mo ní information lọ́wọ́ báyọ̀ ní bí kágbàlagbà sọ̀rọ̀ tó túmọ̀ wípé àgbàlagbà bí ìsìláàmù sọ̀rọ̀ táwọn bàbá ń kó apọ́mọdé sọ̀rọ̀ níbi kágbàlagbà bá wà kì í ṣe àṣìkọ́kọ́ ọmọ ìgbà kọ̀tọ́ ó gbọ́dọ̀ àti wọn lọ́mọ kan ń pè ní àbúlé ọmọ nítorí wọ́n pa àwọn ọmọ bàbá àti àwọn ẹgbẹ́ bàbá ìdòkú wa pa wọ́n pọ̀ níjọba oríṣiríṣi ọlọ́mọ sọ̀rọ̀ lábúrá ní ta ló máa igi ìkánú àwọn agi tí máa ń ṣèso èso rẹ̀ èso àlùbáríkà ni èso igi yìí ní fúlẹ̀ àlùbáríkà dé ó dà gẹ́gẹ́ bí mùsùlùmí ni ta ló mọ oko wá sọ níbi àwọn ìṣirò àwọn ọ̀dọ́ náà sáré. ó gba àwọn àgbàlagbà ó máa wùdí ẹgbẹ́ ọ̀dọ́ fi bẹ́ẹ̀ àwọn àgbàlagbà sáré bẹ́ẹ̀ lè rúbọ́ ń darí kó lòun ò máa kí ni bí wọ́n sẹ̀ abúlé àwọn ọlọ́wọ́ ni mo sì máa tẹ̀lé ṣùgbọ́n tí ń tì ní láti sọ̀rọ̀ nípa ah, bàbá mi ò rọrọ̀ sọ ọ̀rọ̀ ni bàbá mi bàbá kì í sì ní kò rọ́ ìwà ni mo máa ká ìmọ̀ ya dákẹ́kẹ́ ta ló máa ó mẹ́rin gbogbo lè lóye ẹni gbọdọ̀ dáhùn òun dákẹ́ ẹni gbọdọ̀ ẹni gbọdọ̀ mọ̀ sọ mẹ́rin wá ní ìgbìgà gbẹ́dùn ní nígbà tí wọ́n parí hálùkọ̀ tí wọ́n lọlé amúlẹ̀lẹ́bì mo sì mọ èsì ìbéèrè ànágbélé ẹ̀ka wo ntí ò jẹ́ kí n dáhùn ní pé ẹ̀yin bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ka àwọn ìlúkù náà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní ò jẹ́ kí ẹ̀dá ẹ̀kọ́ ẹ̀kọ́ sìlámù kọ́mọdé gbìyànjú tó jẹ́ kẹ́nu òun máa sábà dákẹ́ níbi tá àgbàlagbà bá ń bẹ̀ especially tí ìbá jẹ́ kí n tó fẹ́ sọ àgbàlagbà náà lè sọ sọ́ọ́ jù ọlọ́ọ̀dún kọ̀tọ̀ nígbà tá ànábì ẹ̀kú tí gbọ́ni tó omi ò sí kékeré kan sáré wá sílẹ̀ láì wá sàárè lórí kíkárẹ́ ẹni tí ó ṣe khalifa wọn láwọn àti ẹ̀rọ fún sídìkù wá gbèsè rẹ̀ báwọn sọ́ọ́rí ó ní mẹ́rin ọlọ́run àwọn ti pèpè ẹ kọ́tùbà kan àwọn pèpè ẹ gan tó fáì gan táwọn ẹranko làwọn lọ kà ní ibẹ̀ káwọn wá dé ìbòlọ́ọ̀bá fún sídìkù àwọn fi ilẹ̀ pẹ̀lú nké àwọn ti ní kéne kata ti pèpè tí wọ́n rò pèpè à báwo lè ka fún ẹ̀rọ bá wọ́n balẹ̀ má tàlàjà ń bẹ ń jòkó tó jù mí lọ bí sì ń bẹ tí mọ́gùn fi gbà káàbà fi gbà lọ́wọ́ mọ́gẹ́ kókó náà bá nà kọ́ o ọdún díẹ̀ náà ló gbà lọ́wọ́ rẹ̀ mọ́tò ti bẹ́ẹ̀ náà kọ́ ó fi ilẹ̀ kí ó tọ́rọ̀ bá pa àwọn àti wọn pẹ̀lú wọn sọ ti wọn dá lọ́wọ́ ní aṣọ àwọn aṣọ kílẹ̀lẹ̀ inú àwọn ẹ̀kọ́ ilẹ̀ Yorùbá ni pé kódà ọmọdé ò ní sọ wájú àgbàlagbà gẹ́gẹ́ ni ní ó gbà ìrọ̀dá àwọn ẹ̀kọ́ ni ìsìláàmù ò tako ní kò tako egbon tí a bá rí náà àwọn ọ̀wà tó da táàrí bá àwọn àgbàlagbà àwùjọ lèyí káà níbi báwọn lò ní èyí tó tako sọ́nà wà tẹ̀lá bákan náà àwọn tí ń já wọn ìwà kẹ́sìn tún mú wá kámi báwọn àgbàlagbà lò láwùjọ a ti sàlàyé pé àwọn làátì síwájú kí wọ́n sọ̀rọ̀ fún wa bákan náà náà àwọn tí a tún fi bá wọn lò láwọn ìwà tí ìsìláàmù gbé wá ni pé wọ́n ní ká wù pé n ti ń jẹ́ ìlera àgbàlagbò títọ́mọdé tí lọ́mọdé kọ́mọdé jágbàlagbà kọ́mọdé jẹ́ kó yìn máa ń àdúgbò ọtún gbọ́dọ̀ wo ní sáwọn àgbàlagbà tí ń tì lẹ́yìn lóní òun ló lé ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà kù mọ́sálásí. Pé àwọn àgbàlagbà wọn ò lè dúró ní dídúró tí ó pẹ̀lú ibi tiẹ̀. Lẹ́yìn sì wá ní tẹ́ ìbá bíi tẹ̀. Ẹ̀gbọ́n nípa àwọn tí ń ké wọn lẹ́yìn ní lẹ́bù kan náà fọ́. Àwọn ọ̀lẹ́ ń bẹnu àwọn ọ̀gá ọ̀lẹ́ oṣù làwọn àgbàlagbà ọjọ́ orí sọ wọ́n dọ̀lẹ́ ọjọ́ orí sọ wọ́n di tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn ò lè ṣe má agbọ́dọ̀ wá consider nínú gbogbo decisions wa gbogbo decision tí ò ní bá tàwọn ọlọ́jọ́ orí mu agbọ́dọ̀ decide dáadáa àwọn òfin tí ó kó bá wọn ti ń jẹ́ àwọn ọlọ́jọ́ orí àtúnṣe ìkẹ́ni láàárọ̀ láàárọ̀ o àmọ́ ṣe báyìí fún gbogbo lálọ́dà àdúgbò àbákàṣe ìgbẹ́ńbẹ́ onìkan ní dágbélé tábà tẹ̀ mú wò pé wọ́n káyà yọ kó bẹ̀rẹ̀ pẹ̀lú ní sìn àbí a máa ṣe fìjìláńtì ni and any boy oníkẹ́lẹ́ sì ń dágbélé láti pé náà wá mọ́ àdálò olùfẹ́ máa sọ yín ni ẹ̀kọ́ tí ẹ̀ lè sọ yín pẹ̀lú ní sìn a excuse yẹn nítorí pé ipò tó wà wọn ìlera ipò wọn ò lè mú orí ṣe nǹkan ọ̀ma nínú àwọn ẹ̀kọ́ tẹ̀sìn tó ní ká lò pẹ̀lú àwọn àgbàlagbà tí a bá sì fi lò pẹ̀lú wọn pẹ̀lú ògbó ọlọ́run dáadáa tọ́lọ́run ní àárí pẹ̀lú wọn àárí òun sì ní sáà káàgbé náà ẹ̀kọ́ yìí. a máa ń ṣàdúrà fún un especially àwọn ẹni nínú wọn tí a bá lágbàlagbà yóò ṣàdúrà fún un. ètí bá ń dàgbàlagbà tí ìsìláàmù tí ìjòkó sí lára ẹ ṣàdúrà kọ́rọ̀ ní ká túbọ̀ tó dáa fún un táwọn àgbàkan bá ń bẹ tí ń takò yín lórí súnà lójoojúmọ́ ẹ má rí lọ́tà yín àti wà kọ́lọ̀ ń jẹ́ okú dáadáa ní ti yín wá kú burúkú ló fẹ́ kí lọ fẹ́ kẹ́ mẹ́ nígbà tí yíṣẹ́ sẹ̀mí láyé òun ọlọ́run lè tún ṣe pàtọ́lọ́run ti ẹ̀ máa ń sábà tún yàn ṣe jù nígbà tí yàn bá wá wà ní ipò àgbàlagbà tó ti ń rí àwọn àmì ikú ìgbà lọ́pọ̀lọpọ̀ máa fẹ́ ń sílọ̀ ǹdà àwọn àgbàlagbà ń sílọ̀ ẹlòmíràn náà ló lé wọn jìnnà kó mọ́ṣáláṣí wa something around 2007. thousand seven ní àdúgbò àkàn ní èkó bàbá kan bẹ ẹ máa ń sábà bá wa jòkó mọ́ṣáláṣí àwa jòkó ń jọ kan fún ìdíṣkọ́sì alámàgbé mọ́ṣáláṣí ìwà ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà mú máa ń sábà ń kó tiẹ̀ ó lè mi ti mú wáyé ó lóun ti ṣiṣẹ́ ayé tán tipẹ́tipẹ́tipẹ́ ó ní sí àlìkìyà àmà ló kù fẹ́ lọ́sọ̀ báyìí ipò tó ń wáyé ńkọ́ iṣẹ́ àlìkìyà àmà ni tó kù fún kí òun máa ṣe tó túmọ̀ wípé ní àwọn àgbàlagbà láwùjọ wa especially àwọn tí ìsìláàmù sì ń bẹ lára wọn ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tí ìsìláàmù ó fi jẹ́ pé ìsìláàmù gidi ni wọ́n ó kúrẹ́ lórí ọ̀dọ̀wọ̀ wa á lànà wọn á ṣàdúrà fún wọn gbogbo nǹkan tí kinní yìí ó fi rọrùn fún wọn òun là á fi pè wọn á ní máa bá wọn sọ̀rọ̀ tí ò tí ì ní ìdíkẹ́ gbọ́ ká fà àwọn ọ̀rọ̀ tó ní ìdí gbọ́ lẹ̀ ká máa wí fún wàhálà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwùjọ ọlọ́run ṣe àwọn ọ̀rọ̀ míì bẹ ìbẹ́nú ọ̀rọ̀ ẹ̀sìn lóòótọ́ o ló kì í ṣe àwọn ìfìlẹ̀ ńláńlá tó yẹ kí àwọn tó ṣe bẹ́ẹ̀ kú yìí mà là ń bá wọn sọ. èyí sì títí ẹgbẹ́ àwọn yìí là ń sọ púpọ̀ àwọn àgbàlagbà yìí wọ́n dè má ti àwọn bàbá mi yẹ ẹgbà sílámù nísìn at the age of year fifty seventy years lápèjì èsì. àwọn ìpìlẹ̀ òṣèlú sàdà fẹ́ẹ́ tẹ̀wọ́ làwọn bó bẹ̀rẹ̀ lálẹ́ kìyàmá àwí fún àwọn nǹkan tí àhẹ́pù ẹ̀ báwọn a gbọdọ sàánú rẹ̀ a fún gbogbo a lè ṣe tọ́lá wọn fi jẹ́ kẹ́sìn kó wù ú ṣe kó rọrùn rí ṣe ṣe eléyìí náà nú àwọn hákù tí wọ́n nílé lọ́wọ́ lórí wọn ń jẹ́ bàbá wa àbíyá wa á nílé máa ṣàdúrà fún ọ ọkọ rọbẹ hànhùmá tàbí àwọn bàbá yá sọ àdúrà wọn ṣe é fún wọn kú ọ̀dà ní pẹ̀lú ọ̀gbọ́dọ̀ pẹ̀lú àwọn níta kàyí láwọn ẹ̀tọ́ àwọn ìwọ̀ tá a lè fi bá àwọn àgbàlagbà lò ìgbẹ̀yìn tá a fún wa ń bẹ̀ ni pé ẹni bá wá jẹ́ kágbàlagbà tá à ń sọ yìí bàbá rẹ̀ ní í ṣe ìyá rẹ̀ ní í ṣe wọ́n ní kọ́ tó lọ gbọ́ yé pé kò sí bọ́ ṣe lè ṣe dáadáa sí tó ọ̀ lè bá dáadáa tiẹ̀ kò lè tó yìí tó ń ṣe fún ọ. Nàgbà Muhammad sọ̀rọ̀ sálẹ̀ wọn láyìn àjìzíyà àwòláyà gìzí wàlàdún wàlìdàhù kò sọ́mọ àkàtọ́lẹ̀ lóhun ti sàn tán fún bàbá rẹ̀ dàdá dèmi a kì í dókè wà dẹ́yẹdẹ́yẹ sí ojú ẹsẹ̀ ní ẹ̀mí àwọn ọkọ̀ kọ́lé fún yẹn àwọn tó fi yẹ kútú náà kọ́ ọ̀ra gbogbo ayé fún kò tó kọ́lọ̀ ń kó gbogbo ayé sí ọ lọ́wọ́ kó wá rà fún bàbá rẹ̀ àbí fún yàrá kò tó lẹ́mìnà ti ẹ̀rọ àrídẹ́ ìkàwé ní àmọ̀ràn ọkà ẹ̀jẹ̀ kò jẹ́ mi ìdòníyà kà fọ́kùrù láwọn ṣe dáadáa sí bàbá àtìyá kọ́dà kan lẹ́kọ́ dìnnà kóònù kọ́ kóònù ayé rẹ bí ọ̀pọ̀lẹ̀ kan ní onílẹ̀ kan ní onímọ́tò kan láwọn àwọn fẹ́ gbà lọ́rọ̀ rẹ̀ yọ̀ǹda rẹ̀ fún wọn bọ́ọ̀lù yọ̀ǹda wọn gan ọ̀tí sàátà ọ̀gá bá ní bàbá láyé àbíyá opportunity àti tara wọn rí dáadáa lálẹ́ kìí á máa ṣe fún wa. Adif Ahmed, anábì ní, anábì gúnmí bá lọ́pọ̀, anábì ní Amin, wọ́n sàmì wọ́n ní àmín wọ́n sàmì wọ́n aṣọ tó sàmì rẹ̀ kẹta wọ́n àdáàmà àmẹ́ntẹ̀ yà Rasulullah òdíṣẹ́lọ́ àmìlà kẹ́ ń gbọ́ àmà àdúrà jẹ́ ń sàmì sí o a sì gbọ́ àmì wọn kà ní méjì méjì ojú mẹ́ta kí lè sàmì lórí bàtà yóò bẹ̀rẹ̀ sí mẹ́ta ń kọ́ èyí tà nábì ká tó kàn wá ń bẹ̀ ni pé ìbìrìlù sàdúà bẹ́ẹ̀ àdúrà òun ìpèsè ni lọ́nà tí bàbá àtìyá lọ́nà bá ní kó bá wọn láyé tí ó sì rí dáadáa ṣe túrò wọn bá lè dáná wọ̀ ó ń tàn ṣòfò. sọ́wọ́n a bá sì ní bàbá tá a ní ìyá a ní àsìnwó àti ìgbọ́dọ̀ sìn wá àtìyá a ní àtẹ̀lé wọn fi takọ́lọ́ ìwọ̀ tiẹ̀ tún lè yóò ná. gbogbo tí èèyàn bá ti lè ṣe kí èèyàn fi rájú àwọn gbà láàárọ̀ lọ́sàn-án lálẹ́ a máa ṣe. ìṣèlú ẹnu sún ìyá ìnáwó ṣe kú tipẹ́tipẹ́ kódà wọn ni tọ́lọ́wọ̀n ọba ní kó mọ́ ṣàdúrà fún àwọn ìgbésẹ̀ ṣàdúrà fún tí ìyá yẹn bá kú lọ sí kébìrì tí ìyá yẹn bá kú kébìrì àbá yẹn kú kébìrì kódà tún lè lọ bẹ̀rọ o àkànní ṣàdúrà fún ó ti kú o kẹsẹ̀bí sì ni ọtún lè lọ bẹsẹ̀ ṣàárẹ̀ ẹ̀rùn ṣùgbọ́n o mi ò ní ṣàdúrà níbi ṣe àwọn nǹkan yẹn ni kí a tọ́jú kí a fi kún wàrà sí i káàsì má gbàgbé pé àwọn bẹ̀rẹ̀ pé ní tá à ń náà gbé lọ́wọ́ ní yẹ́sù náà náà ní ètò wà àwọn èèyàn ṣe lọ́nà méjì ni ìwà míì táwọn èèyàn rò bí kò dáa tí ò dáa ànábi wá sálẹ̀ ìwà yóò kú fún láti mọ̀. ìwà míì sì ń bẹ táwọn èèyàn ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò sábúrú mẹ́ ànábi fi ilẹ̀ ní màsímà. ó sì wá láwọn àwọn àmì àwọn èrò tí ẹ̀ tí ìmọ̀ على Allah subhanahu wa ta'ala díẹ̀ tí a rí sọ yìí ọlọ́n kí ó ka sínú mizan hasanati wa azu sallallahu wasallam ala nabiyyina muhammad wa alihi wa sahbihi wa sallam subhanakallahumma alhamdulillah la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk